الحمد لله رب العالمين الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله القائل الله الله ربي لا أشرك به شيئا صلوات الله وسلام عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أدعوك فون لهم ọba gbogbo àgbà ńlá ayé àṣọ lọ́lọ́run ọba ọba àjẹronúkàn ni ọba tí òbí mọ dánìkan ò sì bí kò sì ní sálàfijọ ọlọ́run ọba rárá ọpẹ́ ní fọ́lọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tó níbi ìkápá rẹ̀ ọlọ́run ọba yìí ó jẹ́ nìkan tó yẹ pé kò sí ẹni tí ọlọ́run ọba ọba lékè ọlá tí tọ́lọ́run ọba ọba lékè ọlá kò máa ta ṣètọ́jú rẹ̀ àti ẹ̀rí pé àsọ̀nì ọlọ́run ọba nínú ìjọsìn kò sórogún fún àti pàdébí Muhammad sallallahu alaihi wasallam àjẹ́rìí lórí rẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá sì ń pẹ̀lú ẹni tó sọ náà ọ̀kan báyìí pé nígbà tí ẹ̀yìn bá jẹ́ nìkan tó yẹ kó níṣòro kí ọmọ sọ báyìí pé Allah ọlọ́run ọba ò ọ̀lọ́ ọlọ́run ọba ò rọ́bì òun ni olùrẹ̀ mi lẹ́ oṣù bí iṣẹ́ ìhà ní ìnímọ̀rún kẹrẹ pẹ̀lú rẹ̀ ìkí àti kẹ̀kẹ́ ọlọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam kọlọ́ba rẹ̀ lẹ́hàn sábẹ́ rẹ̀ tó wà mùsùlá pẹ̀lú òjò ọjọ́ ẹ̀sẹ̀ lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ọba ohun tí a ṣàlàyé lánàá òun náà ni díẹ̀ nínú àdìsọ́kàn àwọn mùsùlùmí èyí tẹ́ ẹ̀ka ní ìgbàgbọ́ àwọn mùsùlùmí tẹ́ ẹ̀kọ́ bẹ fún wa tá a gbọ́dọ̀ dìsọ́kàn ìgbàgbọ́ wa yìí ìgbàgbọ́ àwọn tó jẹ́ àwọn aṣáájú wa ẹni orí àwọn sàábí pàtàkì àwọn sàábí ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ àwọn tó yẹ pé wọ́n di àdìsá ànábì Muhammad sallallahu alaihi wasallam ni ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ àwọn tó di orí pamọ́ ni sì ló kọ ní ọ̀rẹ́ tí wọ́n máa ń pè wọ́n wọ́n máa kọ̀ wọ́n ní àkídàtà alìsúnà wal jamaa wọ́n máa pè ní àkídàtà salafin salih wọ́n máa pè ní àkídàtà sahaba tàbí àkídàtà ahlil hadith tàbí àkídàtà ahlil athar gbogbo àwọn orúkọ yìí pátá wọ́n ń túmọ̀ itumo kan náà ìtumọ̀ rẹ̀ náà sì ni pé àwọn tí wọ́n ń tẹ̀lé ihun tí ànábì Muhammad sallallahu alaihi wasallam wá ntánàbí ṣe ntánàbí níkàdí sọ́kàn ntánàbí sọlọ́rọ̀ ọmọjútó ọ̀tàjà mùsùlùmí ẹjẹ́ àlọ́ mọ̀ pé nínú àwọn àdìsọ́kàn wa tó ni pé anna fi ibadatihi agbọ́dọ̀ máa jẹ́ fọlọ́wọ́n a sì a sì gbọ́dọ̀ sí ẹ̀sìn wa bil ikhlasi fi hada din ẹ̀sìn wa gbọ́dọ̀ jẹ́ torí ìtọ́lọ́run o a gbọ́dọ̀ sẹ̀sìn nítorí nǹkan míì tàbá sí nítorí nǹkan míì yóò yí wa lọ́wọ́ torí pọ́lọ́run bá sọ pé la yaqbalu min al-a'mal illa al-khalis wal-'abd al-mutaba' ọlọ́run ọba ní òní gba iṣẹ́ kan nínú iṣẹ́ nẹ́ẹ̀sì àyàfi pẹ̀lú torí rẹ̀ àti káàtìrìjọ ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ọmọ ní sásánidí iná faqad harrama Allahu alayhi al-janna ẹni yòówù tó bẹ́ẹ̀ tí èlè lọ mú ẹ̀sìn míì wá lọ́tún irú ẹni bẹ́ẹ̀ wọ́n ti ṣe àlùjẹ́nẹ̀ léèwọ̀ fún o wọ́n mọ̀ wá hùn náà iná ni ó sì wọ̀ torí pọ́lọ́n bọ̀bà lè kẹ́lẹ́ sọ pé iná lẹ́dínà káfàrú mi náà lè kìtà wà lùmọ̀ ṣèké fi iná rí jahannam dájúdájú àwọn tó yẹ pé afúnitìrà náà tó ti lọ àtàwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n wọ̀ ní ẹjẹ́ nìyàmà eléyìí ló jẹ́ ìwà nípa pé àwọn tó bá jẹ́ mùsùlùmí nìkan iná ni wọ́n wọ àlùjẹ́nẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí ìbá ṣe mùsùlùmí kò lálù jẹ́nà kẹ̀kẹ́ lọ wọ́n mọ̀ wá hùn náà iná ni ó ṣe ibùdé sí ọ̀tá jẹ́ òsìn ọlọ́run ẹjẹ́ ọlọ́run mọ̀ wípé ọlọ́run bọ́ba lékè ọlá nínú orí rẹ̀ ìfowópamọ́ fún àdéhùnmọ̀ yìí pẹ̀lú ẹ̀ pé ó dá wa ó sì jogún ká dá ọlọ́run ọba mọ̀ ó dá wa ó ṣe wá lẹ́ni tó ṣe pé a gbọ́dọ̀ ní àwọn àdìsọ́kàn kan sí ọlọ́run ọba wa àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ọba jẹ́ ọlọ́run mọ̀ Islam yìí tá sínú àdìsọ́kàn wà ní ìjà àdìsọ́kàn tá a gbọ́dọ̀ ní òun náà ni pé bóòlù àti gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan tá a gbọ́dọ̀ já torí pọ̀pọ̀lọpọ̀ àwọn àyà Quran iná ló bá eléyìí wá àti àdìsà nàbí Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n lónìí àwọn mùsùlùmí ìṣẹ̀lá pín yẹlẹyẹlẹ kí ni wọ́n ń ṣe wá torí pọ́lọ́ bàbá rẹ̀ ká sọ ní sọ́ọ̀tù ṣòro láyé lẹ́ẹ̀kẹta lára ìpè àmì àkíyèmó dìínà ẹgbẹ́ ìsìláàmù ẹgbẹ́ nàró wọ́n lásọ̀tọ̀ fàlọ́kùnfẹ́ ẹ má ṣe yẹlẹyẹlẹ ẹ má pẹ́ yẹlẹyẹlẹ ń bẹ́ o ọlọ́wọ́ sọ́nu sóra mi ọlọ́wọ́ bá sọ́nu sọ́tù láàrin mọ̀rán láyà wọn ò fàìbá ìpé wà látẹ̀kọ́ nù kàlẹ́dí na tafárọ̀kù ẹ má dàbí bẹ́ẹ̀ àwọn tìkan tí wọ́n kú yẹlẹyẹlẹ wàtálàfọ̀ wọ́n sì ṣe fàǹfààní bá dì máa jà áhùn ìbàjẹ́ náà lẹ́yìn ìgbà tí àwọn àlàyé ọ̀rọ̀ wá dé wá bá wọn. ọ̀nà hánà á ní tafárọ̀kì fìtín wọ́n fi wọ́n kọ̀ fún wa pé ká máa ṣe òpinya níbi ẹ̀sìn ọlọ́run bá sì kúra oníkó wa tó sì mú bí hablillahi jami'a wala tafarraqu ẹ dìrọ̀ mọ́ okùn ọlọ́run bá lápapọ̀ àwọn olùmọ́ nípa hablullah owó alukoran mo tá pé hablullah okùn ọlọ́run yìí òun ni alukoran àwọn kan ní pé hablullah òun náà ni alislam àwọn kan tó pé hablullah owó ad-din ẹ̀sìn òun náà ni at àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn orúkọ yìí ìtumọ̀ àwọn tá a jẹ́ sọ ọlọ́wọ́n bá wá o àwọn tá à ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ ọlọ́mọ pé nínú àwọn tó yẹ pé ọtún gbọ́dọ̀ ní àdìsọ́kàn òun náà nàlẹ́ amóhùn bí sọ́ọ̀bù alẹ́ ìjọ́ ìlú wúláàt a gbọ́dọ̀ ṣe sùúrù lórí kájẹ́ nìkan tó yẹ pé a máa ṣàbùsí sáwọn olórí a gbọ́dọ̀ ṣàbùsí sáwọn olórí wa olórí ẹ̀sìn ni àbí lórí ìlú pẹ̀lú amóhùn sáwọn wa tọ̀ hàn ọkàn ní ká máa ṣe ìṣítí fún ọ ìdáríkà sọ́ha ní nàbí sallallahu alaihi wasallam orí kó wọ́n látọ̀dọ̀ níbi àwọn ìṣẹ́lẹ̀ ń kọ́ tó sọ báyìí pé inna Allaha yardu lakum thalatha ọlọ́run bá yọ́nú sí nǹkan mẹ́ta fún yín à ń ta àbòdó ọlọ́run bá yọ́nú sí pé kàmá jẹ́ ìfọ̀n wọ̀ láti ṣe kó bí iṣẹ́ ìyá bẹ́ẹ̀ sí gbọ́dọ̀ rẹ̀ gbòòrò ń kẹ̀kẹ́ papọ̀ mọ́ òun à ń ta ọ̀tọ́ sọ bí hablillahi jami'a bákan náà ẹ̀rù gbọ́dọ̀ dèrò mọ́ òkan ọlọ́run bá papọ̀ lápapọ̀ ọ̀là ń tàfà lọ́kùnrin ẹ̀gbọ́dọ̀ péjẹ́ lẹ́yìn lẹ́wọ̀ وأنت ناصح من ولاة الله أمركم ẹ̀kẹ́ sì máa ṣe sí tí fúnra yín àwọn tó ṣe pé wọ́n jẹ́ aṣáájú fún yín eléyìí afáà mùsùlùmí ló bá dé ṣe jáde ní àdìsí one thousand seven hundred fifteen bákan náà nínú àwọn àdìsọ́kàn tá a mùsùlùmí gbọ́dọ̀ ní òun náà nípa ànẹ́ni ànẹ́nà lánà ọ̀tá rọ̀bìlà àkìsàn á gbọ́dọ̀ jẹ́ nìkan tí pé kájọ́ tẹ̀wá jẹ ọ̀pọ̀ èèyàn níbìkan káwá sọ pé bẹ́ẹ̀ ni mọ̀ kò sínú àkídà àwa lè sọ̀nà àkídà wa náà ni pé ọ̀pọ̀ èèyàn gbọ́dọ̀ tàn wá jẹ́ o kí ó ọ̀pọ̀ ń bì kan kò túmọ̀ sí gbogbo àwọn ọmọ náà o sọ pé ọlọ́run bá jọ ìwà ní sọ́rọ́tù sọ́rọ́tù lànàám ní àyà one sixteen pé ọmọ tó fi àkìsà ọmọ ń fi làágùn tí àlẹ́ bá lọ́wọ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀ lòdì yóò kà ń ṣẹ̀bi ìlẹ̀yà wọ́n kẹ̀ sọ ọ́ nù lójú ọ̀nà náà yọ ìyẹn pé kì í sí ọ̀pọ̀ èèyàn ìní láti máa justify ìmọ̀nà àwọn èèyàn lè kéré bẹ́ẹ̀ àwọn èèyàn sì lè pọ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n ń ṣe ẹni ìlú ìjà mọ̀ pé sọ́jẹ́ pé inú ìmọ̀nà ni wọ́n wà ní àbí sinà nínú àkídà mùsùlùmí nílé ìwà o nínú àwọn àkídà táwọn mùsùlùmí gbọ́dọ̀ jùlọ mọ́ òun náà ni pé mọ̀ntàrọ̀kà sọ̀láàt àwùjọ àdàbí ojú bí ha kọ́kọ́ di káfàrà ẹni yòówù tó bá ìjọ nìkan tó ṣe pé ó gbèrú bá ja ìjọ́rin ìjọ́rin ọ̀run ọjà ní tárùkù kò fọ ní ìlú sẹ́rà kò sí sẹ́ka tá a tún ṣe inú ìsìlámù yìí tí yóò wá pa sẹ́nẹ̀tì tí ò ní ṣe mọ́ tá a sọ pé ń tọ̀ ń jẹ́ kẹfẹ́rí àyàfi ìrun nìkan ni ó jẹ́ pé òun ìrun ṣáájú nínú gbogbo ìrun ìtàbágbéjú lẹ̀ ní ẹ̀sìn inú ọ̀sẹ̀ tá a sọ pé ń tọ̀ ń jẹ́ kẹfẹ́rí ìrun ni àkọ́kọ́ rẹ̀ wọ́n ń tàrọ́kà fọwọ́ kàfẹ́rọ̀ ẹni yóò tó bá gbé ìrun jùlẹ̀ ó tọ̀ ń ti kẹfẹ́rí o àwọn àtàjẹ́ ẹrú sí ọlọ́run ọba ẹtújáde náà nínú àwọn àdìsọ́kàn tá a gbọ́dọ̀ ní òun náà ni ìgbàgbọ́ al-imanu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadari khayrihi wa sharrihi wa hululihi wa murdihi min Allah ta'ala a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sọ́lọ́wọ́n ọba wa pé ọlọ́wọ́n ọba yìí ọ̀ka ṣoṣo ni ọba ìjẹ́wé lókè ni ọba yìí ìjọsìjọsí ká gbọ́dọ̀ jọ́sìn a sì gbọdọ̀ mọ̀ pé tádéhùn bá ṣẹlẹ̀ sí wa olóògbé wá fún wa òun náà sì gbàgbọ́dọ̀ gbàdáhùn náà kó a sì gbọdọ̀ gbáradì a sì gbọdọ̀ fọkàn tán nípa pé ìṣòro yóò tó bá bá wa ọ̀dọ̀ rẹ̀ náà láṣẹ̀rí lọ ọ̀dọ̀ rẹ̀ láti máa wá gbára sí ọ̀dọ̀ rẹ̀ láti máa wá rẹ̀ lọ́wọ́ wá bákan náà sì nígbàgbọ́ nípa àwọn màláìkà pé wọ́n ń bẹ o àwọn màláìkà yìí wọ́n jẹ́ nìkan tó ṣe pé wọ́n pọ̀ ọ̀pọ̀ ó jẹ́ ká mọ àwọn ọkọ̀ mẹ́wàá àwọn èèyàn àwọn màláìkà mẹ́wàá lórúkọ tó kọ wọn ó yá mọ̀ wọ́n a gbọ́dọ̀ nímọ̀ nípa wọn a sì gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ kọ́ àwọn màláìkà yìí ń bẹ a lè rí wọn ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn mùsùlùmí náà ni pé wọ́n ń bẹ o àwọn màláìkà yìí sì ni òye sí èèyàn o bí àwọn ìsàlù jẹnu ẹjẹ́ nìkan tó ṣe pé màláìkà ni wọn ọlọ́run bá dá wọn látara àmọ́lẹ̀ bákan náà gbọ́dọ̀ nígbàgbọ́ sí tíra àwọn tíra ọlọ́run pé kókó rán ló sì jọ lórí wọn a ní tí gbàgbọ́ títí àtọ́lọ́n bá fẹ́ràn ànẹ́bì Musa agbọ́dọ̀ ní ìgbàgbọ́ títí àtọ́lọ́n bá fẹ́ràn ànẹ́bì Daud agbọ́dọ̀ ní ìgbàgbọ́ títí àtọ́lọ́n bá fẹ́ràn ànẹ́bì wa Isa agbọ́dọ̀ ní ìgbàgbọ́ títí àtọ́lọ́n bá fẹ́ràn ànẹ́bì wa Ibrahim àti gbọ́dọ̀ ní ìgbàgbọ́ títí àtọ́lọ́n bá fẹ́ràn ànẹ́bì eh, wa Muhammad sallallahu alayhi wa sallam tírà ànẹ́bì wa Ibrahim là ń pè ní suhuf tírà ànẹ́bì wa Musa wọn máa ń pè ní olùtàmọ̀ sí alinjil báíbù lónìí nígbà tí èyí tí wọ́n sọ̀kalẹ̀ fún àníbí wa dàwọ́ tá ń pè ní sàbò àwọn tíra yìí agbọ́dọ̀ gba àwọn gbọ́ tó sì jẹ́ pé gbogbo ohun tí ń bẹ ń bẹ pátá ọ̀rọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n àwọn èyí tí ń bẹ lónìí wọ́n ti dàrú wọ́n ti dà pọ̀ ohun tó wúlò ń bẹ ọlọ́run bá ti bá a sọ sínú alukuran kuran lọ́wọ́ ajá adé borí wọn alukuran kẹrin ó jẹ́ nǹkan tó ṣe pé náà wọn òwe tàgbọ́dọ̀ nígbà kó ṣe ni pé látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá ọlọ́run bá ló ti sọ̀kalẹ̀ fún àníbí Muhammad sallallahu alaihi wasallam tó sì jẹ́ pé wọ́n mú wá déédéé fún wa nípasẹ̀ Jibril tó fi mú dé tó fi mú wá tán pátápátá fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìbẹ̀rẹ̀ rẹ̀ òun ni suratul Fatiha ìparí rẹ̀ òun ni suratul Nas àwọn sọ́ra ti ń bẹ́ẹ̀ ó jẹ́ ọgọ́rùn-ún àti mẹ́rìnlá tó sì jẹ́ pé gbogbo wọn ni wọ́n ní bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá lẹ́yìn suratul Tawba nìkan ní ọ̀bẹ̀ pẹ̀lú bísímìlá ọlọ́run bàbá ọlọ́run bá sọ tíra ìkàlẹ̀ fún ọlọ́run ọkọ̀ tí ń jẹ́ wọn máa pè ní alukuran wọn máa pè ní alufurkan wọn máa pè ní tanzil wọn sì máa pè ní alkitab nínú àwọn tíra ọkọ̀ tí wọ́n máa ń pè ní bákan náà náà wọ̀nyí ó ní alihuda ó ní alhaq àti àwọn ọkọ̀ míì tí wọ́n tún sọ nínú àwọn òyìn míì tó tún pé alukuran karim agbọ́dọ̀ nígbàgbọ́ sí àti àwọn tíra tó ti lọ sáájú rẹ̀ bákan náà òdúrí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ànábì yìí wọ́n pọ̀ gan-an ọlọ́run bá dákọ twenty five nínú alukuran fún wa ṣùgbọ́n wọ́n jù bẹ́ẹ̀ lọ ibi wọ́n sọ pé àwọn ànábì ọlọ́run bá yìí wọ́n wọ one hundred thirty four thousand nínú wọn àwọn tó jẹ́ òjíṣẹ́ ń bẹ̀ wọ́n jẹ́ three hundred and thirteen gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ń sí ọlọ́run agbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo wọn òjíṣẹ́ ni wọ́n jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ẹni tá wọn àwọn tó jẹ́ òjíṣẹ́ ń wọn àwọn tó jẹ́ pé ọlọ́run bá ṣe ní ànábì tí wọ́n rẹ̀ wọ́n níṣẹ́ agbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo pátá tó fi dórí wa Muhammad sallallahu alaihi wasallam àṣẹ wàdà sọ pé ẹnìkan nínú wọn gbogbo wọn pátá iná ẹni òjíṣẹ́ Ọlọ́run ọba nínú wọn agbọ́dọ̀ nígbàgbọ́ sí bákan náà agbọ́dọ̀ nígbàgbọ́ sí yàmọlẹ ààrẹ ọjọ́ kẹyìn ọjọ́ wo ni ọjọ́ táwọn bó ṣe sí ọ ọjọ́ kẹni tó ṣe pé ọjọ́ náà àgbọ́dọ̀ takò agbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo ohun tí ọ̀sẹ̀ rẹ̀ tán níbi sọ fún wa ń jẹ́ bí ọ̀sẹ̀ rẹ̀ ń jẹ́ náà gbogbo ẹ̀ lágbọ́dọ̀ nípa pé bí ó ṣe bí ó ṣe ṣẹlẹ̀ nu èyí tá a mọ̀ èyí tá a mọ̀ tí wọ́n sọ fún wa tí wọ́n ní ó ṣẹlẹ̀ ń bẹ̀ agbọ́dọ̀ ní gbàgbọ́ sí bákan náà wọ̀lẹ̀ kọ́dà agbọ́dọ̀ ní gbàgbọ́ sí àyẹ̀mọ́ o agbọ́dọ̀ ní gbàgbọ́ sí kádàrá nípa pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa èyí tí ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ ọlọ́run bá ṣe kọ́ pé yóò ṣẹlẹ̀ sí wa ni èyí tí ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ti kọ́ pé yóò ṣẹlẹ̀ sí wa ni èyí tó bá ti padà máa ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ iwájú ohun tọ́lọ́run bá ti kọ́ lẹ̀ fún wa ni o káyèrè ìwọ̀ṣàfẹ́ orí ibẹ̀ lábárí nínú àyẹ̀mọ́ tí wọ́n yẹ̀mọ́ wa bàbá buru rẹ̀ ká pé ọlọ́run bá lókè gbogbo rẹ̀ fún wa ẹ̀ṣẹ̀ tá a gbọ́dọ̀ máa bẹ lọ́hùn òun náà kẹ́ni pé oore oore oore ni kọ́lọ́run bọ́ yàn fún wa o kọ́lọ́run bá kó gbé aburú aburú kó gbé jìnnà sí wa lè hí èyí tó bá dùn nínú àyàn wa tàbí kádàrá wa ajẹ́ pé ọ̀dọ́ ọlọ́run bá ló ti wá ká nígbà sí tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tá a wà ń bẹ̀ yìí wọ́n gbà pé á kádàrá ẹni náà dáa ṣùgbọ́n ẹja burú ṣẹlẹ̀ sí sí wọn tán nígbà tábó bá ṣẹlẹ̀ wọ́n á máa ṣàfihàn rẹ̀ lọ́ọ́ bá wọn nǹkan míì wọn ò ní gbà pààyàn mọ́ Ọlọ́run ọba ni fóńtọ̀hún wọn ò pé kádàrá Ọlọ́run ọba ni fóńtọ̀hún ayé ní ṣe èèyàn ní dá láàmú àlùjẹ́ ń ni wọ́n máa lọ sọ́ọ̀fì tirẹ̀ tí wọn ò sì ní tètè gbà nípa kádàrà èyí tí ọlọ́run bọ̀ balẹ̀kẹ́lá tó ti jẹ́ ọmọ látọ̀rí àwọn àníbẹ̀ musa alasọ́lá nípa pé dáadáa rẹ̀ káwọn pẹ̀lú tọ̀dọ̀ ọlọ́run abówó rẹ̀ káwọn pẹ̀lú tọ̀dọ̀ ọlọ́run bá ní eré ìní afá abúlé ìbí ọmọ lọ́sọ̀rọ̀ nípa pé ẹnì kẹ́kọ̀ọ́ sí pẹ̀lú onígbàgbọ́ dodo tí tí ó fi nígbàgbọ́ tí òun táwọn pè ní kádàrá ẹni tí ọba ti wá nígbàgbọ́ fún ẹ̀ máa ń fún nírò pé ní àbẹ̀lẹ̀ ọmọ ọmọ ọgbọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ ọ̀hún nínú kẹta gbọ́dọ̀ nígbàgbọ́ sí òun ni kádàrá wà bákan náà wà ní òmìnira bìlìkìrọ mìlìkà àti bẹ́ẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn tó jẹ́ àwọn àlẹ́kà alápọ̀nlé tí wọ́n kọ àkọọ́lẹ̀ fún wa wọn tá a bá ṣe wọn kọ èyí tá a bá ṣe dáadáa tá a bá ṣe dáadáa màlẹ́kà kan kọ tá a bá ṣàbúrú màlẹ́kà kan kọ màlẹ́kà tí wọ́n ń kọ dáadáa ẹgbẹ́ ọ̀tún wọn ló ń wà nígbà tí màlẹ́kà tí wọ́n kọ ìdá òun wà lẹ́gbẹ́ àlàáfíà àlàáfíà wa èyí tó wà lẹ́gbẹ́ ọ̀tún ó ní kápá lórí èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà tí wọ́n máa sọ fún èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà pé má tì kọ́ bóyá yóò tó bá má tì kọ́ bóyá yóò tó bá tó bá túbá kò ní kọ́ tí ọ̀rọ̀ bá túbá wọ́n kọ́ ṣùgbọ́n èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òun ni wọ́n kọ́ dáadáa wálẹ̀ àrò lásán dáadáa kẹ́ni ọlọ́run ní á ṣe yóò dìlọ́pọ̀ mẹ́wàá láti mẹ́wàá yóò dìlọ́pọ̀ seven hundred lọ sí àwọn àti pẹ̀lú ìta àmọ́ inú kàtà gbọ́dọ̀ nígbà kò sí ni fàyínà Allaha qad ja'alahum alayna hafidhin ọlọ́run bá ṣe àwọn màláìkà yìí láwọn tó ipò wọn máa sọ wa wọn máa sọ wa lọ́wọ́ sọ wa lọ́sẹ̀ tí mo sì fẹ́ jẹ́ ká gbogbo kà wá ká ẹ gbogbo àwọn tí ń bẹ́ náà tẹ́gùn iná ẹ̀ ni ọlọ́run bá fi wálẹ̀ fún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn abúrú àbẹ̀lẹ̀ ọ̀kọ́ náà kọ́ wọn jẹ́ kí wọ́n kọ́ dáadáa ń bá wa ọ̀dún mi lóbi mọ́lákìlì bọ́ọ̀t àtúgbọ́dọ̀ gbọ́lọ́wọ́ agbọ́dọ̀ tún nígbàgbọ́ lórí màláìka àkú mọ́lákìlì bọ́ọ̀t bá ṣe pé náà nù yàtọ̀ sí àṣàrẹ́ ìlú èyí táwọn yẹn máa ń wí lórí àwọn lónìí àṣàrẹ́ ìlú àṣàrẹ́ ìlú ni pé gbólóhùn àṣàrẹ́ ìlú ṣùgbọ́n nínú Al-Qur'an Karim pẹ̀lú wọn bá pé màláìka kú ní Malakul Maut ó kọ́ tá a pé Yorùbá yìí náà iná ni mo fi pè lábá Malakul Maut màláìka ti pààyàn bákan náà ẹni tó ti pé al-Muwakkal tí wọ́n gbé e kalẹ̀ ẹ̀kọ́ bùdùlẹ̀ àrùbá ṣẹlẹ̀ àdàmì kọ́gbà ọgbẹ́ ẹ̀mí gbogbo àgbáláyé ọmọ ẹ̀dẹ́ nìyẹn òun ní ọgbà ẹ̀mí rẹ̀ àlejò àwọn ní ọgbà ẹ̀mí rẹ̀ àwọn ẹranko àwọn ní ọgbà ẹ̀mí wọn àwọn àlejò àwọn onípẹ̀lú wọn àwọn màlẹ́kà òun ní gbẹ̀mí wọn àwọn kòkòrò òun ní gbẹ̀mí wọn àwọn ẹyẹ òun ní gbẹ̀mí wọn àti gbogbo nǹkan yòówù tí ń bẹ lórí ilé ayé alákùnrin mọ́tì ní ọgbẹ̀mí gbogbo wọn ọ̀bẹ̀ àdábẹ̀ kọ̀bọ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ sí àánú sàárẹ̀ o ìmọ̀nkánì láwo àhàlà fáwọn tó lọ́wọ́ bábá ní wọ́n lẹ́tọ̀ sí tí wọ́n jẹ́ ọlọ́mọdé bá wọn jẹ́ wíyà náà gbogbo ìyà tí ń dẹnu sàárẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ sí ọ̀sán ló mú ń káwọ́ ní kí ẹ̀ àti gbọ́dọ̀ nígbàgbọ́ nípa pọ́n màláìkà kan bẹ tí ó máa bí wọn nù sàárẹ̀ orúkọ kan jẹ́ mú ń kàrọ̀ ọ̀kẹ́ jẹ́ńdẹ̀ kéyọ̀ ya, ní ìtumọ̀ méjèèjì ìtumọ̀ tó súnmọ́ra wọn ni ìtumọ̀ ìfẹ́sì ni pé àwọn màláìkà tá a mọ̀ tí kò gbúre nà wọ́n yọ sí wa nù sàárè wa wọ́n máa béèrè lọ́wọ́ wa àǹdọ́bìnà nípa ọlọ́run wa àti ẹ̀sìn wa ọ̀nàbíyìnà àti ànábì tí wọ́n rí sí wa alàmọ̀ jẹ́ àti bí ilẹ̀ àkùbá sí ń béèrè lọ́wọ́ wa pípẹ́ ìdádọ́dọ́mọ bá rẹ kí lẹ́sìn rẹ kí sì ní àlẹ́bí tàbí àlẹ́bí tààrẹ sí yín wọ́n sọ ọlọ́run bá ní pé tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni yóò rí gbogbo ẹ̀rí o ṣùgbọ́n tó bá jẹ́ pò kí tàbí jẹ́ kìfẹ́ rí àti ìsọ̀n tí ó sọ náà ni pé ha ha ẹ̀kú olóòdẹ̀dà àwọn èèyàn sọ pé bí ń béèrè mi ìbéèrè yìí ni yóò sì fà tí ó jọ orí nira nínú sàárè bọ́lá dàpọ̀ ọjà rí nira nínú sàárè o ìgbádùn ọjà rí ń bẹ̀ ẹ̀rọ náà bá ní orí wí òun sì gàgà àlùjẹ́ náà fún ibi tí ó dé síra jẹ́nà yóò máa wo bí fún wọn wọbẹ̀ wọn ni postcone fatestone máa sì wà ń bẹ̀rẹ̀ náà tí ó sì máa wà ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ tẹ̀sẹ̀ rí òun sì gàgà anáfóhun yóò máa ní ẹbóhun bò ó ẹbóhun bò ó ẹbóhun bò ó tó sì jẹ́ pé ibi tí ó dé sí inú lẹ́nu yẹn tó wá jẹ́ gbèrè kì í hàmà bákan ká lọ́mọ o pé òun táwọn pè ń sáré nínú kọ́ jẹ́ ilé ìgbádùn kan náà wọn lè gbádùn àlùjẹ́nà sòyí máa ń yẹ kó nàró dọ̀tọ́ mi rí àlùjẹ́nà nínú kí àlùjẹ́ náà jẹ́ ilé ìgbàdọ̀ kẹ́nà àwọn ilé ìgbàdọ̀ lálùjẹ́ náà wáyé máa ń yẹ kó na ọ̀fọ̀ àtàmìn ọ̀fọ̀rí náà náà rọ̀n tàbí ó sì jẹ́ kòtò kan nínú àwọn kòtò inú ná ìná ẹ̀rọ lè jẹ́ àkàdá àtàjẹ́ ó sì ọlọ́run agbọ́dọ̀ nígbàgbọ́ sí ìgbédìde kíjọ kìyàmọ̀ ó mú gbé àjùdé o ẹni àkọ́kọ́ tó ń fọwọ́ gbédìde náà ní ẹ̀ ti dìde àbí ńgbà tí orí ọlọ́run bá ń pa gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kọ́ àwọn olákọ̀ọ́kọ́ gbà èyí yóò torí ó jẹ́ ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ọlá sọ ó gbé eléyìí wá pé òun ó rí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ sórí nípa ìgbàdìde yìí ọlọ́run bó gbé ẹnì gbé wá dídé ní ẹni tó ti gbé wọn dábẹ́ fún ẹni tó ti pé lọ́lọ́run kò fi gbé wa dìde ìyàwó àìsàn bí ìlọ́wà níbi àṣẹlẹ̀ ń pé ìlú sí ọlọ́run tí ó kálukú wa sókùnrin wa ní máa wá bí obìnrin àbóbìnrin ní máa wá bí ọkùnrin àlẹ́bí ní pé ìyàwó àìsàn lámọ̀ ìjọ náà ó lè ju kí èèyàn kó ń kálukú ọmọ àwo àbí ara rẹ̀ lọ ọlọ́ọ̀pọ̀ ọlọ́ọ̀pọ̀ ọlọ́run dákun jẹ́ kí ìjọ gbé dìde náà níjọ náà àwọn kan bẹ tí wọn abẹ lábẹ́ àràṣẹ Ọlọ́run ọba ọjọ́ tí ò ní sí àdáraṣẹ kankan tí ò ní sí wọn máa bẹ lábẹ́ bòjì Ọlọ́run ọjọ́ tí ò ní sí bòjì kankan àfi bòjì Ọlọ́run ọba náà àwọn yìí Ọlọ́run jẹ kó dáhùn kó jí ká wà nù wọn ìmáàmù tó jẹ sáájú tó jó ń déédé bákan náà àwọn tó ṣe pé wọn nífẹ̀ẹ́ ara wọn torí tọlọ́run wọn fi kó jọ nígbà wọn sì túká náà wọn túká torí àwọn tó fi bákan náà ọ̀dọ́ èyí tó ṣe pé nẹṣà àti fi ìbádàtì là ó dàgbà sórí ìjọsìn Ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà wàá lẹni tó ṣe pé bóyá ẹnìkan tó so ẹ̀mí ara rẹ̀ kọ́ sí mọ́sálásí gbogbo ìgbà tí wọ́n bá ti pè wọ́n ilé ẹ̀rí ọ̀kẹ́rẹ́ ọ̀nà ọ̀bẹ níbi òun náà àti ní tó ṣe pé arábìnrin kan pè é arábìnrin sì ní ọjọ́ ẹnìkan tó yẹ pé ó lówó ọlọ́lá ní gbogbo ẹ̀ tó wá bóun ṣe lánàá yóò sọ fún un payọ̀ ọlọ́run wà lábẹ́ ọ̀rá ń sọ̀rọ̀ ọ̀bà ọjọ́ tí ò ní sí bójìrì kan àfi bòjì ọlọ́run náà ni ọmọ wà lábẹ́ bòjì ọlọ́run bá níjẹ́ náà bákan náà ẹni ẹlẹ́ẹ̀kẹfà òun náà lẹ́ni tó ṣe pé ọwọ́ ọ̀tún rẹ̀ ń sí ohun tó ń ṣe ọ̀mọ̀ sí ìyẹn ni pé ẹ máa ń ná nǹkan nípamọ́ ẹ̀yà àwọn èèyàn mọ̀ sí ìrẹ́ níbẹ̀ yóò wà lábẹ́ ara ṣẹ́ lábẹ́ ìbòjì ọlọ́run bá tó sì bòjì kàfi ìbòjì ọlọ́run bẹ́ẹ̀ ni wà ní ẹni ẹlẹ́ẹ̀keje òun lẹ́nu tó yẹ pé ó wà ní kọ́lọ́fín ó sì rántí ọlọ́run ó ọlọ́run ọba rẹ̀ báyìí ni ọlọ́run ọba balẹ̀ ọlá ó sì jẹ́ nìkan tó yẹ pé bó ṣe rántí ọlọ́run ọba nínú jẹ́ ó sì bẹ̀rẹ̀ sí sunkún àdáfọ́rọ́fẹ́ ìdáhùn báyìí ni omijé bẹ́ẹ̀ sí dà rẹ̀ yóò máa bẹ̀rẹ̀ lábẹ́ ìbòjì ọlọ́run lọ́jọ́ tí ò sí kan sí ìbòjì ọlọ́run tó wá fi yàtọ̀ sáwọn eléyìí àtàwọn míì tó wá náà àwọn àdéṣe míì tó máa lábẹ́ ìbòjì yìí gbogbo àwọn èèyàn lọ́jọ́ tó bá gbé wa dìde inú oòrùn ni wọ́n wá o ń sọ ọlọ́run bá jámọ̀ nípa kí wọ́n sún wá sí àtàrí wa tí ò lójú má ìlẹ̀kẹ́ lọ àárín náà tí ó dé tẹ wọn àwọn míì bẹ tí ó jẹ dodo nígbà tí àwọn míì ò sì wọ̀ wọ́n lọ́rùn báà ọjọ́ náà lé ọlọ́dàpọ̀ ṣe ní ọ̀rùn fẹ́mi àti ẹ̀yìn kó jẹ́ wọ́n yẹ pé ìgbédìde wa níjọ́ náà ìgbédìde tẹ̀ríntẹ̀rín ní ọ̀jẹ́ ọmọ gbé jẹ́ ìgbédìde tẹkúntẹkún bákan náà agbọ́dọ̀ nígbàgbọ́ àgbọ̀sí gbọ́dọ̀ gbà nípa pé olùjẹ́sà òbílà àmọ́ ní ọmọ kí àmọ́ wọ́n sàn wọ́n lẹ́sàn o gbogbo iṣẹ́ bá ṣe lórílẹ̀ ayé o wọ́n sàn wọ́n lẹ́sàn o gbogbo iṣẹ́ bá ṣe lórí ayé o wàlẹ̀ sísà wọ́n sì ṣèṣirò fún wa iṣẹ́ wa gangan wọ́n ṣèṣirò fún torí pé ọlọ́run bá sọ pé wà lè wọ́sùn kí àwọn ìdí ní hàp ìṣirò wíra kí á mọ̀ òdodo ni o òṣùwọ̀n wíra kí á mọ̀ wọ́n sòsùn wọn wà gbogbo iṣẹ́ tá bá ṣe wọ́n ṣèṣirò rẹ̀ àlẹ́bíà muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ pé náà dàtọ̀ ní máa sọ òun náà nípa allahumma hasibini hisaban ń sọ ọlọ́run bá máa ń sọ gbólóhùn yìí ẹ ti káà náà máa wí bẹ́ẹ̀ ló jẹ́ pàdé bí i Muhammad sallallahu alaihi wasallam nínú àti sí ìyàwó ẹ̀ṣẹ̀ gbà wá ó ní gbóhùn sọ pé wọn ni hóò sì bá ń bìbà ẹni yóò tí bá ní wọn sì sí o wọn níyà o ẹni yóò tí bá ní wọn sì sí o wọn níyà ni o ìlú tí ó yẹ ọmọ ìdájọ́ wẹ̀ ti hàmà ìpínlẹ̀ ọba àlùjẹ́ náà direct entry bíbẹ̀ ẹ̀kọ́ kọ́ wà nípa iṣẹ́ ẹ̀ tí ìbọn máa sọ pé lágbájá ọmọ lágbájá ó sì nǹkan báyìí níjọba ìbáyìí báyìí bẹ́ẹ̀ ni yàrá àṣàforíjì fún lónìí nígbà tí ń pè kò sí nǹkan báyìí kò sí nǹkan báyìí kí a máa sọ pé bẹ́ẹ̀ ni wọ́n sọ fún sọ́fù méjì fún wọ́n ti fẹ́ẹ́ níbẹ̀ fún àlọ́ pé wọ́n ń bi pé lágbájá bóò lè ṣe ṣe nǹkan báyìí wá sọ bóò lè ṣe ṣe léyìí wá wí á ah, ìwé ẹni bẹ́ẹ̀ ọ̀fẹ́ jìyà ni wọ́n sọ lọ́wọ́ báyìí pé mọ̀ ní ṣùsì bá ń tìbà ẹni yóò tó bá ní wá ṣèṣe wọ́n jẹ́ ní ẹjọ́ ìrẹ̀ ni bákan náà gbọ́dọ̀ nígbà tí wọ́n ṣe wọ̀pẹ̀ bá tẹ̀lé kìtà nípa bí wọ́n ṣe ka tíra wa gbóhun ta sí lórílẹ̀ ayé wọ́n kà wọ́n ní àwọn náà kà fúnra wa اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ìwọ náà ka tí ààrẹ fúnra rẹ lónìí ó ti tọ́ kí wọ́n ní wọ́n ṣe ṣe ìrora ààrẹ fúnra rẹ nínú kàtà gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni agbọ́dọ̀ nígbàgbọ́ sí tàwa wọ́n san wá lẹ́sàn ohun tá a gbé ṣe lórílẹ̀ ayé ní dáadáa wọlé kọ́ wọ́n jẹ wá níyà ohun tá a gbé ilé ayé ṣe láì dáa ọlọ́run dákun fi dáadáa wá dáfọ̀ fi pa àwọn àṣìṣe wa rẹ o lẹ́nu kẹtẹ ìpàdé ní àṣìṣe kan lọ́rùn à ń bí ọlọ́run ṣàforíjì fún wa ibi yóò tàbá kù sí bákan náà wọ sirat a gbọ́dọ̀ nígbàgbọ́ sí afárá sirat èyí tó ṣe pé ó ń ṣe ọlọ́run ọba ó ní pé orí rẹ̀ àwọn tí ó bá gba àlùjánnà orí bẹ̀ ni wọ́n gbà kọjá tó sì jẹ́ pé wọ́n ń jẹ́ yé wa bí afárá sirat yìí ó mú lẹ́nu ju idà lọ ó sì yọ̀ ju ikún lọ ó sì tìrìn ju ọ̀rí lọ Allahu Akbar ọlọ́run ṣàánú wa o ṣàánú ọlọ́run ọba o nínú kẹta gbọ́dọ̀ nígbàgbọ́ tí wọ́n ní zan a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí òṣùwọ̀n tí wọ́n fi wọ́n sí ìjọba ìkìyàmà wà nínú ibi jẹ́nà tí wọ́n náà a gbọ́dọ̀ nígbàgbọ́ sí àlùjẹ́nà pé ń bẹ́ o a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí iná bí àndẹ́hùn mọ́mọ́ kọ̀tán bọ́lọ́wọ́n bá ti dá àwọn méjèèjì látẹ̀fìnìyà ni àbàdà àwọn méjèèjì ò lè tán láéláé wọ́n máa bẹ lọ títí gbére ni torí pé àwọn tí ó wà láàjẹ́ náà wọ́n máa bẹ́ ń bẹ́ lọ gbére àwọn tí ó wà nù náà wọ́n máa bẹ́ ló bẹ́ lọ gbére wàá nù lọ ọ̀kọ̀lákọ̀ ọmọ kọ́bílà lọ́kọ̀lẹ̀kì káṣí lọ máa pọ̀ dájú pọ́lọ́wọ́n bá ti dá àjẹ́ náà àti iná síwájú kó tó dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀kọ̀lákọ̀lá ọmọ àhàlà ó sì dá gbogbo àwọn tó yẹ àjùlọ ọlọ́run ọba nílé lórí òkè ṣiṣẹ́ tó ṣe nìkan ló gbé wọ́bẹ̀ o àjùlọ ọlọ́run ọba ni o ọmọ ṣáà mí nìkan ìlànà náà ẹni yóò tó bá sì tú wò àjọ wọn náà ẹni ọba wọn náà ọmọ ẹdẹ ní àdìlà mí ni o déédéé ni o tọ́lọ́run bá fi ṣe fún látara bí o sì mójú tẹ́sìn rẹ̀ nígbà tó wà lórílẹ̀ ayé ọ̀kúlùn yá mọ́lì ní màá fò rẹ̀ wọ́lá ẹnì kọ̀ọ̀kẹ́ wa ṣiṣẹ́ lórí ohun tí wọ́n ti parí ìtọ̀lé lórí ìnáyẹ̀ ọlọ́dàmì jẹ́ wọ́n parí ètò dáadáa léwa lórí o wọ́n jẹ́ wọ́n parí ètò àbúrú léwa lórí gbogbo èyí táwa náwó mú lónìí yíyẹn ṣe yìí yíyẹn ṣe ọ̀hún yíyẹn ṣe ti bí ń bẹ lábẹ́ pé èwo ni wọ́n ti kọ kalẹ̀ fún wa làǹdí ọ̀sẹ̀ kòǹgẹ̀rẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar kẹbíra ọ̀sọ́ ìrònílà àmọ́ àkólẹ́kọ̀ọ́lá gbogbo àwọn ẹ̀ ní dákun dáadáa ni òjẹ́ wọn kọ́lẹ̀ fún wa dáadáa ẹnu sì ti ká máa rí gbèsè má jẹ́ wọn ka búrú lẹ̀ fún wa o wọ́n sì já ṣe kòǹgì àbúrú bákan náà inú àwọn àdìsọ́kàn tá a gbọ́dọ̀ mọ̀ lónìí òun náà bá ní sábà olè kọ́ ìrọ́ wọn kọ̀ dàrọ́ ní alálẹ̀ ìgbà ẹ rí aburú àtórí ọlọ́run bá má pè gbogbo rẹ̀ fọ́ọ̀mù ẹ̀dá ni ẹni pé ọmọ ẹ̀dá aburú sí ọ́ o dáadáa ní oṣù sí ọ́ méjèèjì yóò máa ṣẹlẹ̀ ọlọ́run dákun dáadáa wa yóò pọ̀ jàbúrú lọ nínú àwọn nǹkan tí ó ṣe wá má jẹ́ kábọ̀ tó ṣe wá má jẹ́ ọgbà islam lọ́wọ́ wá o ìjà lọ mú ẹ̀yìn ẹ̀yìn mi nípa pé òun táwọn pè ní aburú àti dáadáa méjèèjì lọ́lọ́run bá pè gbogbo rẹ lórí ẹrú o tí ó sì máa ṣẹlẹ̀ síyàn tá a bá tì nígbàgbọ́ eléyìí kò ní jẹ́ pé nígbà tí àwọn àdéhùn kọ̀ọ̀kan bá dé àmà ní lágbájá wọ́n ti ṣe wọ́n ti ṣàṣe tàmẹ̀dù wọn ò jẹ́ ọgbádùn ayé ní ṣe rárá o bí kò ṣe pé wọ́n ti kádàrà lórí pé ohun tí ó ṣe ni o ẹlòmíì lè ṣe kòǹgí àgbákò látara tiẹ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ tí wọ́n ti kọ́ fún bóun ò ṣe àkọọ́lẹ̀ yẹn ti wà fún pé ohun tí ó ṣẹlẹ̀ sí ń tọ̀ ni bákan náà nínú àwọn àdìsọ́kàn tá a gbọ́dọ̀ mọ̀ wọn ní bá ní fi dùn àyà ọ̀sàdàkọ́ ti hí wọn fa àti ìdàmúwà àdúrà tí àlàyé bá ṣe àti sàárà tí ìlànà àwọn tó ṣáájú wa lọ bóun ló ti ní ká ṣe sàárà bóun wọ́n sì ti ní ká ṣàdúrà àti báwọn yẹn ṣe ń ṣe lónìí bóun wọ́n ti ní ká ṣàdúrà fòkù kì í sí pàṣẹ kójọ pàṣẹ pàwọn aláàfà lálà ń ṣàdúrà bákan náà bóun ti ní ká ṣe sàárà fòkù kì í sí pàṣẹ dánẹ pé mo fi ṣe sàárà fòkù á sì pè ní wá ṣe dájọ́ sí kò ní bá bùkátà eléyìí lọ ohun tá à ń pè ní sàárà aláǹfààní rẹ̀ ṣe fòkù ṣùgbọ́n ká má gbàgbé pé sàárà tá a bá fi pamọ́ kó lóore yìí tá a bá fi yẹn lọ

ní sì máa ń jẹ́ nìkan tí máa ń gbọ́ gbogbo bùkátà ọmọ ẹ̀dá pátá gbogbo bùkátà wa náà bá ní bára gbọ́ kì í ṣe kò sí kankan tó yẹ pé àwọn ọlọ́run àwọn ẹ̀wọ̀n ìdí nìyẹn à ń gbọ́ fúnra wa tàbá tó kún mo ti gbọ́ bùkátà báyìí à ń lo ìjà sí bẹ́ẹ̀ ni ọlọ́run bá ló jí ká gbọ́ síbẹ̀ kọ́ àbá ti rí gbọ́ lára bó ti wù lọ́mọ ọ̀yẹ́mìlẹ̀ kòkó la ṣe ìhínú ọ̀la yẹmìlẹ̀ kò ṣe ọlọ́run bá táwọn wàlá gínà ẹni láyé tààlà tọ́fàtà àyìn kò sẹ́nà ẹ̀ka tí ó wà lóhun rọrọ̀ kó lọ́dọ̀ ọlọ́run ọba ní ìṣẹ́jú àkà kò sóńtọ̀hún kò sẹ́nìkan tí ó máa rìn kí olúwa wa wọ̀yàtà kánìlàm ìbákan ọlọ́run ọba tó ń sọ yìí ọba tí ń sọ̀rọ̀ ní o ọba ọlọ́rọ̀ ní o tí ń sì ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìtàkọ̀tà Ibrahim wa Muhammad khalilain ọlọ́run ọba mọ́ àlébíwá Ibrahim àti Muhammad ọmọ méjèèjì lórí ayò ọ̀rẹ́ ayò ló mú wọn ọkùnlọ̀hùn wàkálàmọ̀ lọ́hùn Musa tẹ́kílìmọ̀ ṣùgbọ́n gbà tí ọba Musa sọ̀rọ̀ báyìí ọba sọ̀rọ̀ lẹ́nu tó sì pé direct ló fi bá Musa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn àdé ìsìnkúdí sí tí ó sì kó ṣẹlẹ̀ sánà bí Muhammad sallallahu alaihi wasallam náà ọlọ́run bá bá Musa sọ̀rọ̀ yàtọ̀ sí àwọn fẹ́sẹ̀ rú tí wọ́n máa sọ wọ́n kálàmọ̀ Musa tẹ́kílìmọ̀ Musa bá ọlọ́run ọba sọ̀rọ̀ kò sí wọn jẹ́ kó rárá o ìṣẹ́bẹ̀ o ọlọ́run bá ló bá Musa sọ̀rọ̀ ọ̀nà ìnú náà mi bẹ́ẹ̀ àwọn sì nígbàgbọ́ sí i ọ̀nà sọ́dẹ̀kọ̀ kó ní àhà a sì gba gbogbo ẹ̀gbọ́ ọ̀nà sọ́lẹ̀ mọ́ dáadéka tẹ́sílẹ̀ máa a sì sọ̀mìtì gbogbo àwọn nǹkan fún ọlọ́run ọba wa nìkan ṣoṣo eléyìí ni díẹ̀ nínú àwọn àdéhùn nínú àwọn àdìsọ́kìn àwa mùsùlùmí tó yẹ ká dìrọ̀ mọ́ ká sì máa mójútó ká sì máa tẹ̀lé ọ̀kọ̀ọ̀kan ní ìlú jẹ́ pé ó kẹnu jù báyìí lọ ṣùgbọ́n ọba tá a sọ àbẹ̀rọ̀ kọ́lọ́mà kódà kó jẹ́ kó wúlò fún wa ẹni tó sọ àti títọ́ gbọ́ ọlọ́run jẹ́ òwúlò fún aláyé a bí àtijọ́ gbọdọ̀ lókè ẹ̀yà àmọ́ bí ìlà tó máa dúró lónìí nígbà tó bá tó di ọ̀la àmọ́ àtẹ̀síwájú níbi ọ̀rọ̀ mìíràn níbi ọ̀rọ̀ mìíràn a ní ẹ̀sẹ̀ ní asọ̀háàbà tàbí mọ́ni òun mọ̀ sọ̀háàbà àwọn ni sàábé ànẹ́bì àwọn wo ni sàábé ni sàábé eléyìí expresa el en la bueno,